níṣẹ́ ni ìròyìn náà ló máa ń fò kiri lórí ẹ̀rọ ayélujára ìpè olórí orílẹ̀-èdè yìí àná tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida ẹni tí ìnagijẹ tó ń jẹ́ Maradona epo ti jáde láyé bí bàbá náà ti kú ṣùgbọ́n ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí nǹkan tó jọ kókókó lára ọ̀tá bàbá náà le tó sì wà ní ìlú Minna ní ìpínlẹ̀ Niger tó ń gbé ní ọjọ́ ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn náà bẹ̀rẹ̀ sí ní máa jáde tí wọ́n sọ pé Babangida tí kò lè rìn mà tó jẹ́ pé orí kẹ̀kẹ́ ló ń jòkó sí tí wọ́n ló ti kú tó sì jẹ́ pé ìyàrá náà ó jẹ́ ìròyìn ìjayà nítorí pé lára àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ lórílẹ̀‐èdè yìí tó sì ń darí àwọn gómìnà àwọn ààrẹ àtàwọn alágbára lábẹ́lẹ̀ nínú wọn ni Ibrahim Babangida wà ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan kò ṣe Babangida o ìdí tá fi ń gbé ìròyìn kú ẹ̀ Ekiri ni ti gbajúmọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà tẹ́lẹ̀ ní Ibrahim Babangida tóun àti ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ akọni agbábọ́ọ̀lù Super Eagles Ìjàní Babangida tó jọ níjàmbá lójú ọ̀nà Zaria sí Kaduna lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ń ṣe orúkọ náà gbé fún Babangida wọ́n ní báwọn oníròyìn ṣe ń gbé ìròyìn jáde pé Ibrahim Babangida is dead Ibrahim Babangida is dead ìyẹn pé Ibrahim Babangida ti kú wọ́n rò pé Ibrahim Babangida olóṣèlú ni wọn kò mọ̀ pé Ibrahim Babangida agbábọ́ọ̀lù tó jẹ́ àbúrò Tìjàní Babangida ni èyí gan alágbókú jẹ́ ká máa gbé ìròyìn ikú bàbá náà kiri ṣùgbọ́n kò sí nǹkan tó ṣe ajagunfẹ̀yìntì Ibrahim Babangida tó ṣe ààrẹ orílẹ̀-èdè yìí láàrin ọdún 1984 sí ọdún 1993 tó gbé ìjọba sílẹ̀ tó sì jẹ́ wípé ọkùnrin náà ó ní ìtàn burúkú ó ní orúkọ àti ìtàn burúkú nùtọ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹni tó fagilé ètò ìdìbò tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló dáa jù nùtọ̀ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò ààrẹ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 tó ń pè ní June 12 níbi tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá náà olóyè Mashood Kashimawo Ọ̀làwálé Abíọ́lá MK Abíọ́lá tó ti jáwé olúborí ṣùgbọ́n tí Babangida tó fagilé ètò ìdìbò náà tó sì jẹ́ pé wàhálà ètò ìdìbò ọ̀hún ni padà mú ẹ̀mí Abíọ́lá lọ lọ́wọ́ ọ̀gágun Sani Abacha